السلام عليكم ورحمة الله وبركاته إن شاء الله تعالى حديث لك لا نينو إبا حديث tanka nínú ترى ìwé táàmù two hundred golden hadiths from the messenger of Allah by Abu Malik Mujahid ti ilé tẹ̀wé Darussalam Kingdom of Saudi Arabia gbé hadith náà lọ báyìí pé ni'matani náà ẹ̀ka ni'matani ni'matani magbúnun fíhìmá magbú bú bá búnun magbúnun fíhìmá magbúnun fíhìmá. نعمتان مغبون فيهما ليه مغدول مغبو با بو مغبون فيهما mi gbọ́n tẹ́ kílẹ̀ rí magbúnú fi hímà ní àmẹ́ta ni magbónú fi hímà ẹjọ́ àjọkà nẹ́ìmẹ̀táàni magbónú fi hímà nẹ́ìmẹ̀táàni magbónú fi hímà nẹ́ìmẹ̀táàni magbónú fi hímà kàfírùn mínàn náà sí kàfírùn mínàn كثير من الناس نعمتان مغبون فيهما كثير من الناس نعمتان مغبون فيهما كثير من الناس مغبون فيهما كثير من نعمتان مغبون فيهما كثير من الناس مغبون نعمتان مغبون فيهما كثير من الناس Nìmẹ̀táàni. Màgùbúnù fi hímà kàfírù mínà náà sí. Ẹjá jọka lẹ́mẹ̀ta. Nìmẹ̀táàni. Màgùbúnù fi hímà kàfírù mínà náà sí. Nìmẹ̀táàni. مغبون فيهما كثير من الناس lẹ́ẹ̀méje ẹ̀ẹ̀méje ní ìmọ̀táàni kàtí ní ìmọ̀táàni magbónú fi hímà kàfírùn mìíràn náà sí ní ìmọ̀táàni magbónú fi hímà kàfírùn mìíràn náà sí ní ìmọ̀táàni magbónú fi hímà kàfírùn mìíràn náà ní ìmọ̀táàni. مغبون فيهما كثير من الناس نعمتان مغبون فيهما كثير من الناس نعمتان مغبون فيهما كثير من الناس نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ asíhàtù wàlfàrọ́g asíhàtù wàlfàrọ́g ibi táàdì sí yẹn parí sí náà nìyẹn pé kó Asihatu asíhàtù wàlfàrọ́g asíhàtù wàlfàrọ́g asíhàtù Asihatu asíhàtù wàlfàrọ́g àṣíhàtù ṣádà kan wà lórí ha yẹn àṣíhàtù àṣíhàtù والفراغ الصحة والفراغ جاسو يلمتا الصحة والفراغ الصحة والفراغ الصحة والفراغ نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ أديني يجبان له أجاك عليه نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ نعمتان مغبون فيهما كثير من الناس asíhàtú wàlfàrọ́g nìcmẹ́tàní magbónú fìhímà kásírò mìíràn náà sí asíhàtú wàlfàrọ́g. hadithi ìtumọ̀ rẹ̀ hadithi wà nínú sọ́yìn bukhari hadith six thousand four hundred and twelve inshallah ta'ala òjíṣẹ́ lá muhammad sallallahu alayhi wa alihi wa sallam sọ pé nìcmẹ́tàní àwọn ìdẹ̀ra méjì kan wà. ni'ima tó bá sọ pé ni'imatun ìdẹ̀ra nìyẹn hmm? ni'imatun blessing ni'imatani àwọn ìdẹ̀ra méjì kan wà o magbunun fihima kathirun minan nas kathirun minan ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ ènìyàn àwọn ẹ̀dẹ́ ènìyàn magbunun fihima tó ló ṣe pé wọ́n máa ń pàdánù níbi àwọn nǹkan méjèèjì yìí. Hmm? wọ́n pàdánù ń bẹ̀ àṣì hátù alákọ̀ọ́kọ́ ni àlàáfíà wàlúfàrọ́ọ̀gì ẹlẹ́ẹ̀kejì ni ààyè rírí kéèyàn ráàyè ní ò lásìkò hadith yìí ṣe pàtàkì gan-an fún gbogbo àwa mùsùlùmí torí pé àkọ́kọ́ jẹ́ ká mọ̀ pé àṣé kéèyàn lálàáfíà inú ìdẹ̀ra ọlọ́run ọba ló wà kéèyàn lálàáfíà inú ìdẹ̀ra ọlọ́run kéèyàn tó wá ráàyè ẹni pé yorùbá ò ní ká rójú ráàyè tí wọ́n bá fẹ́ ṣe nǹkan wọn ni ọlọ́run já rójú ká ráàyè ńjọ́ náà o àṣé nínú ìdẹ̀ra ọlọ́run ni ọlọ́run mọ̀ dá wàhálà sí wa lágbára. alákọ̀ọ́kọ́ àlàáfíà ṣe pàtàkì òjíṣẹ́ lá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam inú àdìsí imam Tirmidhi àti Ibn Majah òjíṣẹ́ lá Muhammad sallallahu alayhi wa sallam sọ ó ní inú àdìsí Abdullahi ibn Muhsan ó ní man asbaha mu'afi fi jasadi i ẹni bá jí lóòrọ̀ ní ẹni tó lálàáfíà subhanallah màá fi fi jasadi àlàáfíà tó lọ́wọ́ ń jọ́nà àmìnà fi sèrèbí i tọkàn rẹ̀ balẹ̀ nù létí ń gbé tí wọ́n bá lẹ́kàn èèyàn balẹ̀ nù lé kìí ṣe pé bóyá inú ilé ńlá o èèyàn lè wà nù ilé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó la mọ̀ tó yẹ pé ilé wọn bó ṣe tó òun ò gbé bẹ́ẹ̀ o wọn ò lè sùn bẹ́ẹ̀ o tó bá ti di nǹkan bí aago mọ́kànlá alẹ́ lọ́kọ̀ ó lè jẹ́ bí Toyota Camry kan yóò kan ọ̀rá gbé wọn jáde Camry kékeré kan model tíjọ́n ẹ̀mọ ọkọ̀ tí wọ́n pè pencil light tàbí kó rọra jẹ́ bí ọkọ̀ kí orúkọ ọkọ̀ yìí jẹ́ gọ́ọ̀fù kan ni wọ́n kan ra jókòó bẹ́ẹ̀ rò pé wọ́n lọ sùn hòtẹ́ẹ̀lì nù pẹ̀lú bí lèmi ṣe tó tí wọ́n tún fi wáyà iná electric wọ́n fi beware of electric shock Mo tún kájá sí mo kó géètì sí àwọn ṣọ́líṣọ́lí wà ń bẹ̀ mẹ́gáàdì oríṣiríṣi wọn ò ní lè sunlẹ̀ wọ́n ń lọ hòtẹ́ẹ̀lì kan mọ́ nígbà tílẹ̀ bá mọ́ bóyá bí aago mẹ́wòsàn àbí nǹkan lẹ́kàn tó ra rí káà kan tí ó tè ẹrù pàlejò kan ni àbáwọn òṣìṣẹ́ wọn kan ni àwọn ló tún ra wà ní ọkọ̀ hmm? ẹ̀rí torí náà kì í ṣe pé kéèyàn máa gbénu ilé ńlá tí wọ́n kó security sílẹ̀ lẹ́yìn ó fi lálàáfíà àmúlọ́kàn rẹ̀ lè balẹ̀ ń bẹ̀ hmm? tàbí ló ṣe pé yóò ní ìfàyàbalẹ̀ inú ilé àmì hmm? náà hmm? rárá o ẹlòmíì ń bẹ ibi tó ń gbé ilé kékeré ni yàrá rẹ̀ báyìí kó tó pọ̀ òní yàrá òun lóko ẹ̀wọ̀n tẹ́ ń pè yàrá kó tó pọ̀ ẹni ló tún fi sùn ṣùgbọ́n ọkàn rẹ̀ balẹ̀ ilé tí sọ yìí ẹ máa ṣàkíyèsí tó bá di àsìkò ooru ẹ ra àwọn aláìní ẹ bọ́ ta ẹlẹ́mi yóò yọ ọkùn kalẹ̀ ń ta báyìí ni tí ó sùn bẹ́ẹ̀ olówó wo ni wọ́n rí tó dúró síwájú ilé rẹ̀ tó lóun sùn ń gba afẹ́gùn òbí aya àfàwùjọ tẹ́sìn bá wà àtàwọn tó bá ń ṣẹ̀sìn dáadáa àwùjọ tí ẹ̀sìn bá wà ilé ìmọ̀ ń sábà ṣẹlẹ̀ náà lé haúsá kó tó di pa àwọn alákọ̀ọ́kan bẹ̀rẹ̀ ń bẹ̀ kọ́lọ̀ kó ṣàánú gbogbo wa ànábì ni ìndàhú kú tu yàwó mi ì lọ́dọ̀ rẹ̀ ó ní níjọ́ náà ó ń bẹ fún kú tu yàwó mi tí ó jẹ níjọ́ yẹn kéèkó fẹ́ ronú pé kí ni jẹ lónìí ó jí tó lálàáfíà ọkàn rẹ balẹ̀ inú ilé tó jí sí ì tí ó náà sí kí ni ń bẹ lọ́dọ̀ rẹ̀ ànábì kúyìzàt láòdúnìyà ti hàdáfíìrìà ó ń tàn dàbí ẹni tí gbogbo ayé hmm? wọ́n darí rẹ̀ sọ́dọ̀ rẹ̀ wọ́n fún ní gbogbo ayé bíi hàdáfíìrìà àti gbogbo tí ń bẹ́ẹ̀ náà ayé pátápátá ni wọ́n ti fún yẹn nípa àlàáfíà tó àlàáfíà ṣe pàtàkì ìdẹ̀ra kan ni àlàáfíà sì ní <clears throat> ibi tó pàtàkì dé <clears throat> òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam nínú àdìsí Abu Hurairah radiyallahu ta'ala anhu lọ́dọ̀ Imam Tirmidhi ó ní inna awwala ma yus'alu anhu al-'abdu yawma al-qiyamati min an-ni'ami an yuqala lahu alam nusahha laka jismak subhanallah alábíà yẹn ọlọ́run tó wá béèrè lọ́wọ́ àgbàjọ níjọ́gbìn al-qiyamah ànábì ní iná awọ́lá máa yí sálọ àníwìlẹ̀ abdu yamal kiyama dájúdájú àkọ́kọ́ tí wọ́n béèrè lọ́wọ́ ẹrú sin ọlọ́run níjọ́ gbèǹde lọ́wọ́ ẹ̀dá ọmọnìyàn mina na'im astafula mina na'im nínú àwọn ìdẹ̀ra àyùkọ́ làláhù ọ̀nà ni kí wọ́n sọ fún pé alam sọ́hálàkà ṣé a ò ti fún ọ lálàáfíà níbí nùsọ́ àlákàjí sí àti sí ara rẹ̀ dáadáa ìtumọ̀ yẹn pé sí àti fún ọlá láàfíà bí wà náà rò wí akamínà lè má ilé báàrí tá a fi fún ọ lómi tútù mu hmm? wọn ò béèrè ìjọ ọ̀gbìnrin so ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn máa ń pàdánù àǹfààní àlàáfíà yìí ẹlẹ́ẹ̀kejì ni alfarog kéèyàn ráàyè kéèyàn ṣe kíni kéèyàn ráàyè kéèyàn bá ráàyè kí ni ń ṣe kódà níjọ́ ọ̀gbìnrin alkiyama Hmm? tànàbí wa Muhammad sallallahu alaihi wasallam tún ṣàlàyé fún wa pé wọ́n béèrè nípa ẹ̀ hmm? nípa àyè gan rírí àyè nínú àdéhìí náà tírímìdì náà ni hmm? nínú àdéhìí Abdullahi ibn Mas'ud àti Abu Buraza ó ní látàzúlù Adam ọmọ Adam ò lè yí ẹsẹ̀ rẹ̀ méjèèjì padà jọ mìnìyàn bí rọ́bì níwájú ọlọ́run báyìí kò ní lè yẹ́sẹ̀ ojú kan ní ó wà hata yus ala títí tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ ani khomsin nípa nǹkan márùn an umurihi fima afna nípa ìṣẹ̀mí ẹ̀ níbo ló tán sí ìgbésí ayé rẹ̀ ọjọ́ orí rẹ̀ tó lóńgbò ló tán sí ẹ̀rí àwọn ẹ̀ǹpẹ́ ráàyè nígbà tó wà láyé gbogbo àwọn àtìkò yẹn kí ló lò sí gbogbo ló tán sí. Hmm? àtàwọn nǹkan béèrè yòókù tí wọ́n béèrè wà á ń jí smith ima abla nípa àlàáfíà náà lẹ́yìn ó tún wà náà nípa ara rẹ̀ ara rẹ̀ tó níbo ló gbó sí àlàáfíà tó ní kí ló fi ṣe hmm? wà á ní mẹ́rin ìmìn ẹ̀yìn tàṣàbàhù wà fi máa ń fakọ̀ dúkìá tó níbo ló ti kó jọ kí ló ná sí wà máa da àmìlà fi máa álímà kí ló ṣe pẹ̀lú tó mọ̀ tí mo kàn fẹ́ lò ń bẹ̀ náà ni pé àwọn nǹkan ṣe pàtàkì dé pé wọ́n béèrè ìjọ gbèǹde ń parí ìdẹ̀ra ni méjèèjì níta fi mọ̀ pé dẹ̀ra ni látọ̀dọ̀ ọlọ́run ni pé àlàáfíà téèyàn bá lálàáfíà fún àpẹẹrẹ ẹ jẹ́ ká wo ojú ẹ jẹ́ ká wo ojú tọ́lọ́n bá fún lójú tó ríran dáadáa níjọ́ tójú yẹn bá ti láàyè odi tó máa náwó sí téèyàn bá sì ti náwó sí kò lè dàbí ètò ọlọ́run fún mọ́ bẹ́ẹ̀ létí bẹ́ẹ̀ ni gbogbo ohun tọ́lọ́run bá ṣe fún yàn tó bá ti láàyè tó yege tó wá lọ sí ìdílé ẹ̀ lògùn kan sí kò ní dàbí ti tẹ́lẹ̀ mọ́ ó sì tún máa wá náwó hmm? ẹ wo oxygen lọ́sítù atẹ́gùn oxygen tí wọ́n bá fún yàn ẹ̀wù yẹn náà máa yé tí wọ́n máa ṣáàjì bóyá wọ́n máa ṣáàjì ẹ̀ per day ni o bóyá per hour ni o ó máa sanwó sí ẹ̀wù atẹ́gùn tá à mí lọ́fẹ̀ẹ́ èlò lásán fọ́lọ́n tẹ́ wọ́n bá lẹ́nìkan ní bùkátà sẹ́jẹ̀ ní ìsìn yóò gba ẹ̀jẹ̀ oníye tí wọ́n ń tàgò ẹ̀jẹ̀ ẹ wá wòye ẹ̀jẹ̀ tí ń bẹ láàárín èèyàn kéèyàn wá ṣírò iye owó rẹ̀ látijọ́ tí wọ́n ti bí ìlú lèèyàn wá san fọ́lọ́n atẹ́gùn tá a ti mí ká ṣírò rẹ̀ nílùú la san fọ́lọ́n hmm? alfarọ́ọ̀gì ayé rírí eléyìí máa ń sábà ṣẹlẹ̀ sí àwọn òṣìṣẹ́ ìjọba bíi tíṣà ẹlòmíì bá ti dé láti ibi iṣẹ́ láago méjì àbáago méjì àbáago mẹ́ta kí àwọn àsìkò yòókù fi ṣe sátidé sunday kí fi ṣe ìyàmú sápò ẹ̀yọ́mú lahad àwọn oníṣẹ́ ọwọ́ náà kódà àwọn so ìdẹ̀ra ọlọ́run ni tí ẹ̀ bá ráàyè ni torí pẹ́lú mi bẹ kò ráàyè yóò kàn máa dààmú káàkiri yóò kọjá lọ kánò láti kánò yóò gba lọ pẹ̀lú ẹ̀ ṣe ní boko haram ń jà àwọn èèyàn sì ń lọ bẹ̀ wọ́n lọ kó ọjà ah, ṣé bẹ̀rẹ̀ eh, kọ́lọ́n sáà wọ́n fi iṣẹ́ ẹ̀ṣọ́ wá kódà wọ́n pa àwọn èèyàn kan lọ́nà tá a rí wọn báyìí àánú ọlọ́run ni kódà wọ́n ti kidnap àwọn èèyàn ọlọ́run ló yọ òun bí ó sì mọ wí tí ó mọ lọ tí ó mọ bọ̀nù ó tún ti ń dé ní ńlọ abá o ńlọ pọtá o yóò gba sókó tó lọ yóò lọ kú tọnu bí ó sì mọ sí káàkiri ni ẹ ẹ dúró nù ráàyè mi ṣùgbọ́n tó ráàyè tó rójú ráàyè ìdẹ̀ra ànábì wa ni sallallahu alayhi wa sallam magbónù fihima kathirun minan nas ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n máa pòfo nípa rẹ̀ ni wọ́n máa pàdánù ẹ̀ kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí ni wípé wọ́n èé lò ó sí tí ó ṣe wọ́n láǹfààní tí ò ní ṣe wọ́n láǹfààní ni wọ́n ó lò sí tí wọ́n bá lálàáfíà tí wọ́n bá lálàáfíà àwọn téèyàn lè lò ó sí tí ó ṣe èèyàn láǹfààní alákọ̀ọ́kọ́ òní dhikrullah ìrántí ọlọ́run tí wọ́n bá ráàyè nítorí o lè lò ó sí tí ó ṣe ọ́ ní ìrántí ọlọ́run min tilawatil Qur'an látara kíké al-Qur'an tó bá jókòó pé alójúmọ́ o ti mọ̀ pé o máa ń ráàyè láago báyìí sáàkó báyìí mo fẹ́ máa fi ké Qur'an wákàtí kan lójúmọ́ Qur'an ni màá fi máa kà wákàtí méjì lójúmọ́ ìyẹn tó wà àwọn nǹkan tó wà tó fi àwọn tó fi ṣiṣẹ́ ìjọba àwọn iṣẹ́ company ẹlòmíì rìtáyà ní shell chevron mobil slumbige àwọn company àwọn oil company yẹn àwọn ẹlòmíín mo rá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n rí ẹnìkan tó ní òun ò náwó kan wo ara òun rí subhanallah lájọ́ tó ń tún ti rìtáyà wọn bóun sì kí àwọn company ni ó tún gbé ni ó tún gbé so wọ́n ráàyè ẹlòmíì tó wá lẹ́tìjọ́ tó ti wá rìtáyà wọn lọ́n fún lálàáfíà wọ́n ráàyè yóò máa rìn kiri bí orí tí wọ́n sàn bíi tó bá tún wá fẹ́ lo àsìkò rẹ̀ lójú tara rẹ̀ yóò lọ club house ìkòyí club lẹ́kọ̀ọ́ àtòríṣiríṣi club káàkiri ní gbogbo ìlú ló wà kò sí tí ó ní ẹlòmíì yóò lọ yóò lọ sí night club ẹlòmíì àlàáfíà rẹ̀ àsìkò rẹ̀ night club ní pula lójoojúmọ́ hmm? ẹlòmíì nínú ilé home video fíìmù àgbéléwò ni yóò wo ẹ̀wò fíìmù ẹ̀yọ̀ kan lè tó two hours yóò ti tó àwọn cd kan ti wà kí náà máa ń pè wọ́n náà ṣé fi cd ni tó bá fi sí ó lè wo mẹ́wàá ní tí ó máa wò nìyẹn ẹlòmíì yóò máa bíráùsì bíráùsì tá à ń sẹ náà kì í ṣe nǹkan pàtàkì kan ní í ṣe ń bẹ̀ o tó ní àárọ̀ àsìkò yẹn rọ àwọn tó ti rìtáyà lẹ́nu iṣẹ́ ìjọba tàbí níṣẹ́ kọ́ńpì tí èṣìṣẹ́ aládàáni tàbí ẹlòmíì tí òṣìṣẹ́ ìjọba òṣìṣẹ́ kọ́ńpì òun ló níṣẹ́ rẹ̀ ṣùgbọ́n lọ́hùn kẹ́ ẹ débi pé ǹjẹ́ ò jẹ òun ọmọ ó ti lọ́mọ ó ti ní gbogbo ẹ̀gbọ́n nǹkan tí ò jẹ ti wà yóò máa lọ àsìkò ẹ̀ rádaràda hmm? fíìmù ni yóò máa wò irú ẹni ẹ̀ ló fà tó yẹ pé téèyàn bá wà ní kékeré láti máa ń pariwo ẹ mọ bí wọ́n ṣe ń ka Quran ẹ tí ò bá mọ Quran ké tó bá dàgbà tọ́lọ̀ ní kẹ́mi rẹ̀ ó gùn kí ni wàá máa sọ nígbà náà yóò máa kọrin àbí kí ni yóò máa ṣe tí o bá ti mọ koran ké lásìkò yẹn tó bá dàgbà wàhálà ni ló jẹ́ pé yẹn gbọ́dọ̀ mọ koran ká báyìí irú àsìkò yẹn yóò mọ̀ ṣe tìláwà ṣáà ni tó mọ̀ ṣe tìláwà tó lo koran àsìkò ìsásìkò yóò koran máa máa fi àlàáfíà mi torí pé mo lójú ẹni tí ò lójú mo ha sórí máa máa fi ké koran àwọn tí ò wá mọ̀ ká tẹ́lẹ̀ nǹkan kí wọ́n lọ kọ́ lásìkò yìí náà tí wọ́n lálàáfíà yìí tí wọ́n ráàyè kí wọ́n lọ fàsìkò yẹn náà máa kọ́ koran anábì ní alimahir bil quran máa lè kírọ mi lè bárara ẹni tó mọ kùránì ké dáadáa tó sì hà sórí pẹ̀lú tajwid òun àtàwọn mọ̀lẹ́kà alápòǹlé ọ̀gbà ni wọn. wọ̀lẹ́dì yaqra'u lè kùránì ṣùgbọ́n ẹni tó ń ké kùránì wọ̀ yàtà àtà àfihì ṣùgbọ́n tó ń ké tààtà yàtà àtà yẹn pé wàá má àdìrí kò ń ní lára ṣáàkùn ó ní lára láhùn àjọrọ̀ yóò gbà ládàá méjì apá kan náà nítumọ̀ rẹ̀ ni pé ládàá pó ń ké Quran àti ládàá pó ń gbìyànjú so àsìkò yẹn náà ó lè fi kọ́ ara àwọn ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé ìgbà tí wọ́n dàgbà tán wọ́n rántí ń táìmù kan ní ọ̀fà táwọn àfáà lè pòfẹ́sọ̀ yáwó oyè tí ń bá gbàgbé tí wọ́n lọ ń kọ́ àwọn èèyàn mímọ̀ bóyá wọ́n sì ń ṣe é dì sí o wọ́n lọ ń kọ́ àwọn àgbàlagbà ní Quran ó wà bẹ́ẹ̀ láwọn ìlú mi náà ọ̀pọ̀lọpọ̀ àgbàlagbà ló wà mọ Quran ké ó wà láwọn ìlú mi náà bẹ́ẹ̀ irú ẹlòmíì tó ti rìtáyà yẹn lè dá Quran class sílẹ̀ fún wàá pè ní for the for for for for the retired people àwọn tó ń ti rìtáyà máa bọ̀ wá kọ́ Quran ẹ̀ tẹ́ ìmọ̀ tẹ́lẹ̀ ti wá ráàyè báyìí o ẹ̀ lálàáfíà yìí o àgbàládẹ alégbé kalẹ̀ láwọn ìlú ìlú ìlú ìlú ìlú ìtàfi máa lọ club house táwọn yóò lọ máa mu tí ń bẹ̀ tí wọ́n lọ máa goríṣiríṣi tí ò wúlò you can do that hmm? nínú rẹ̀ nínú rẹ̀ ní afkar èèyàn lè fàsìkò lẹ̀ pé bíkìrì báyìí ni màá máa ṣe lásìkò báyìí ló máa ṣe subhanallah bihamdihi subhanallah alazim iye báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú rẹ̀ ó ní kéèyàn máa ka tírà wọ́n tó bá mọ Quran tó bá mọ kí ó àbí ẹ̀ mọ gbọ́rọ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ hmm? ṣàánú wa tó ń tó nínú wa kárí pé à ń n ta le sọ fọ́lọ́run pé a lò ó sí tó wúlò tó bá jẹ́ ọgbẹ̀ǹde tí ń wá nípa wa àsìkò wa ká mọ̀ lò sí tí ò wúlò pàápàá àwa ọ̀dọ́ àyàmúlẹ̀ hadasat àsìkò ọ̀dọ́ àsìkò èwe látàdúhùmù kò ní máa lọ gbére fagitanim ha wọ́n ní àsìkò yẹn wọ́n ní ká rí pé a rọrọ̀ pẹ̀lú ẹ̀ a lo àǹfààní ẹ̀ ní ìsìn kéèyàn lò sí tó dáa fi kẹ́kọ̀ọ́ ó máa wá já jèrè àǹfààní ẹ̀kọ́ yẹn nígbà tó bá dágbà wọ́n ní ìsìn tó kàn ló rádi àdájá ti jà tí ẹ fẹ́ lọ wo bọ́ ha Champions League ha Europa champion kìíní kan kí lórúkọ rẹ̀ jẹ́ Premiership àwọn ti La Liga ti lòun ló fi àsìkò ẹ̀ ṣòfò sí tó bá dàgbà kò sí nǹkan kan tó lò sí mọ́ so kọ́lọ́hún kò ṣàánú wa so idan nǹkan gbìyànjú láti sọ ni pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ní ni'matani ni'matani ìdẹ̀ra méjì kan ń bẹ magbónú fi hímà kathirun minan nas ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ènìyàn mọ̀gbónù fìhímà wọ́n máa ń pàdánù àwọn nǹkan wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ènìyàn mọ̀gbónù fìhímà kẹtẹ́ rominanas alákọ̀ọ́kọ́ ni asíhàtù alákọ̀ọ́kọ́ ni àlàáfíà alákọ̀ọ́kọ́ ni àlàáfíà ẹlẹ́ẹ̀kejì ni o ní ẹlẹ́ẹ̀kejì ni kílẹ̀ lẹ́ẹ̀kejì àlábíà làgọ́kọ́ kílẹ̀ lẹ́ẹ̀kejì ṣùhánùlá ṣe ẹ̀sùn ní kílẹ̀ lẹ́ẹ̀kejì tánà jù sọ alfarog alfarog ẹlẹ́ẹ̀kejì ni alfarog ó ní ààyè rírí kéèyàn ráàyè kó mú ṣàìrójú wọ́n á máa pàdánù àǹfààní tó yẹ kí wọ́n lò pẹ̀lú ohun pé wọ́n ráàyè ìrà ni bá káàkiri wọn ò ní lò dáadáa